kọ́ríntì kejì orí kẹfà. ǹjẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba orí ọ̀fẹ́ ọlọ́run lásán nítorí ó wí pé èmi ti gbóhùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́ kíyèsí nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà kíyèsí nísinsìnyí ni ọjọ́ ìgbàlà a kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí ṣùgbọ́n ní ohun gbogbo àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù nínú ìpọ́njú nínú àìní nínú wàhálà nípa ìnà nínú túbú nípa ìrúkèrúdò nípa ìṣẹ́ nínú ìṣọ́ra nínú ìgbà nípa ìwà mímọ́ nípa ìmọ̀ nípa ìpamọ́ra nípa ìṣeun nípa ẹ̀mí mímọ́ nípa ìfẹ́ àìṣẹ̀tàn nípa ọ̀rọ̀ òtítọ́ nípa agbára Ọlọ́run nípa ìhámára òdodo ní apá ọ̀tún àti ní apá òsì nípa ọlá àti ẹ̀gàn nípa ìyìn búburú àti ìyìn rere bí ẹlẹ́tàn ṣùgbọ́n a já sí olóòótọ́ bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè bí ẹni tí a ń nà a kò sì pa wá bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo bíi tálákà ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ni ohun gbogbo ẹ̀yin ará Kọ́ríńtì ẹnu wa yà sí yín ọkàn wa kún a kò ní yín lára nítorí wa ṣùgbọ́n à ń ní yín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín ǹjẹ́ fún ẹ̀san irú kan náà èmi ń sọ bí ẹni pé fún àwọn ọmọ mi kí ẹ̀yin di kíkún pẹ̀lú.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 ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ni olúwa olódùmarè wí